ṣebí mo sọ fún yín. ẹ wá dún nǹkan tẹ́gbọ́n mi rà fún òun lẹ́gbọ́n mi máa ń pè o in this economy odidi shopping mall ni wọ́n rà fún. ó sọ fún mi pé elébi ni ẹni tá à ń bọ̀ wá bá ìyá yìí máa jẹ gan àwọn nǹkan tó fi ń tàn ẹ̀nu beverages cereal ah tuẹ̀. ìyá rẹ̀ ń bọ̀ ṣé yóò ṣe pẹ́ sọ àdírẹ́sì mi bóyá o ti ṣìnà àbí kí ló dé kí ló ṣẹlẹ̀. lórí ọkọ lọkọ o lẹ́kọ̀ọ́ lé gbá mi tí kò ì kàn wọ o lẹ́kọ̀ọ́ lé ni o kò bẹ́ wọlé lé lè bẹ̀rẹ̀ sí ń kanlẹ̀ kiri kí ló ṣe ẹ́. má sọ pé òmò mi òmò mi dáadáa wo bí gbogbo nǹkan ni mo gbà ó wọn kì í bá èmi du ọkọ ẹni tó bá bá mi du ọkọ kó ṣètò àti fi ẹ̀mí ara ẹ̀ dì ní bẹ́ẹ̀ ni mo sọ fún ẹ. <laughs> ní ẹ̀wọ̀ egungun bí kẹfù jọ̀wọ́ fẹ́ wá jẹ́yà lòdì kúkú bí ìgbónú kọ́ yìí kí ló ṣẹlẹ̀ kí ló kó sí ìwọ táwọn ta ni hmm. ṣé o mọ̀ pé mi ò wá ẹ má wá mi o ọlọ́ọ̀ bá ń gbọ́ ọlọ́wọ́ bá gbọ́ ajé tó bá wá mi màá wá ẹ níwàkuwà. kò sí nǹkan tó fẹ́ ṣe eh. wọ́n ti sọ fún mi pa ṣàní ẹ̀ eh. ṣé ní gbogbo pátán tèmi náà gbé wa yìí mo gbé pátán ìyàwó lé wa ni ó pọ̀ lẹ́ẹ̀bi olórí burúkú. Eh. kó sọ̀rọ̀ pé kíni. mo ń ju ọkọ láǹdì. ìgbà tí kò fẹ́ pa. interlude yẹn ti ń pẹ́. ní ìyàwó mi mi ìfẹ́ yánu ni mo fẹ́ kọ́ handle ẹ̀ ni because mi mọ̀ sísá chick ti ń lo wíìgì gangan táwọn jẹ́ kó gbà kọ̀ọ̀kan sórí bí òun problem tẹ́gbọ́n mi ní ni wípé wọ́n wà obsessed pẹ̀lú àwọn short people tí inú títa òde ń bá mi clad white the problem tẹ́gbọ́n mi ní àkọ́ side chick panude olè ẹ̀wọ̀n kan side chick fẹ́ dá jẹ in this economy èmi ò lè ló máa kó fáwọn àtàwọn anulé. ṣó lórí burúkú ni ẹ ni. Ah. àti ẹ̀jẹ̀ á kó bíbá iná kó tó jorú voice over yẹn ah, ó já wèrè ṣá. Mm-hmm.